àlékún kí ọlọ́run bá anú ọlọ́run bá kó bá nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam tí a ṣe ń pèpè sí ìlànà yìí títí di ọjọ́ gbẹ̀dà àkí gbogbo àwa ọmọ ìyá nínú Islam ní ọkùnrin àti lóbìnrin ọmọdé àgbàlagbà onílé àtàlejò akírawa pẹ̀lú kíkí tí ọlọ́run bá rí kẹlásà lẹ́sà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìjòkó yìí ó jẹ́ ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ nípa àlámàrí ẹ̀sìn Islam ní ìbámu sí ìlànà ahlùsúnnàtí wal jama'a ilé tó jẹ́ sí wípé ìjòkó yìí ó yanjú gbogbo àwọn nǹkan tí kò sí lára ẹ̀sìn annabi sallallahu alaihi wa alihi wa sallam eléyìí tí àwọn èèyàn tí wọ́n fi ń tì sí ara ẹ̀sìn annabi sallallahu alaihi wa alihi wa sallam ní ìṣe àṣejù ní àbí ní ìṣe àṣe ètò eléyìí tí ó ti di ẹ̀sìn máa àwọn èèyàn lọ́wọ́ àbẹ́lẹ̀ tí àwọn kan láwùjọ wa tí wọ́n ń gbìyànjú àti sọ di ẹ̀sìn máa àwọn èèyàn lọ́wọ́ láwùjọ ìjòkó yìí sì jẹ́ ìjòkó tó ń ṣe àfọ̀mọ́ ìlànà ahlùsúnnàtì wàljama'a bákanáà àwọn àgbọ́yé ahlùsúnnàtì wàljama'a àti àwọn àdìsọ́kan ahlùsúnnàtì wàljama'a ìjòkó yìí òun àìṣedéédé àwọn àìbámú eléyìí tí àwọn èèyàn tí wọ́n fẹ́ máa lẹ̀ mọ́ ìlànà ahlu sunnati wal jama'a eléyìí tó jẹ́ ìlànà tó má garaja ni nítorí pé ìlànà ahlu sunnati wal jama'a òun náà ni ìlànà tí annabi sallallahu alaihi wa alihi wa sallam tí ó pèpè sí òun náà sì ni ìlànà tí annabi sallallahu alaihi wa sallam tí a orin ìlànà yìí ìlànà tó má garaga ni ṣùgbọ́n sí àmàrí pé gbogbo tó bá ti dáa òun náà ni àwọn èèyàn ó máa fẹ́ gbìyànjú àti àtòra wọn papọ̀ pẹ̀lú wa kullun yadda'i waslan bi Layla wa Layla la tuqirru lahu bidhak gbogbo èèyàn náà ni ó máa ń pe àpèmára ìníbàtàn pẹ̀lú nǹkan tó dáa ilé tó jẹ́ sí pé lọ́pọ̀lọpọ̀ gbà sí ní nǹkan tó dá yìí kò kí ń fi nǹkan fi ìrìnlẹ̀ fún àwọn tí wọ́n bá ń pè àpè mara rẹ̀ ọ̀rọ̀ dà bí ọ̀rọ̀ ni tó jẹ́ ọmọ dáadáa ọmọ tó rẹwà ọmọ tó yáyì gbogbo èèyàn náà ló ń pàpè mara wípò òun bá Leila ṣùgbọ́n kárin nínú àwọn tó ń pàpè mara ìbáláílá tàn yìí oníléílá ò mọ̀rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ahlùsúnnàtì wal jama'a jẹ́ gbogbo èèyàn náà ni ó ń pàpè mara ìjẹ́ ahlùsúnnàtì wal jama'a àwa náà ahlùsúnnà làwa náà àwa náà ahlùsúnnà làwa náà gbogbo jẹ́ sí kádákẹ́ ká máa wòran tí àwọn èèyàn máa pé nǹkan tí ò sí lára ìlànà ahlùsúnnàtì wal jama'a ní ìlànà ahlùsúnnàtì wal jama'a ọlọ́wọ̀n bó bí wá tó pé ìlànà nẹ́bì tí ó má òun ni wọ́n fẹ́ máa kó ẹrẹ̀ báyìí wọ́n fẹ́ máa kó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń pè àfèmára ìjáàlì sunnati wal jama'a tí wọ́n ti ṣe bí ẹn fara jọ wọn ṣùgbọ́n tí wọ́n sí ní orí àdìtọ́kan ahli sunnati wal jama'a ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alámàrí wọn ni a ti yanjú ní ìjòkó eléyìí tá máa gbéyẹ̀wò jẹ́ ọ̀rọ̀ tí ó tóbi ní àwùjọ wa púpọ̀ ọ̀rọ̀ tó jẹ́ sí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kàyàkàyà ni nítorí pé aburú kan ni tó jẹ́ sí wípé a ó fán káàkiri aburú kan ni tó fán káàkiri bí tọrọ fánkálé ní al'alamul islami ní àwọn orílẹ̀-èdè ìlú mùsùlùmí káàkiri àgbáyé bí sífàtín kọ́ sọ so li shaklin khas ní àdáyẹnrí bákanáà ọ̀rọ̀ kan tó fọ́n káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé ni li shaklin am ní àgbogbogbò ilé tó jẹ́ sí pé wàlíkùnmù sàlámù sọ́lá bàrkátó orílẹ̀-èdè kan lágbàáyé lónìí wọn là kúrò nínú aburú yìí aburú ìwárẹ̀ ibi tó lágbára dé àwọn tó ń jẹ ìyà rẹ̀ jùlọ àbí ká sọ wípé aburú yìí ẹ jẹ́ kí n wí bẹ́ẹ̀ náà pé àwọn tó ń jẹ ìyà rẹ̀ jùlọ òun náà làwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn tí wọn ò mọ ọwọ́ tí wọn ò mọ ẹsẹ̀ nípa aburú yìí nínú àwọn mùsùlùmí àwọn náà ni wọ́n ń jẹ ìyà wàhálà tí eléyìí tá gbéyẹ̀wò yìí tó ń dálẹ̀ Ele ni yóò jẹ́ kí ó mọ iye ẹnì kọ̀ọ̀kan wa wípé àlámọ̀rí àlámọ̀rí tó kan gbogbo wa pátá ni nítorí pé in tó bá ti lé ń kó ìyà gbogbo wa tó sì ti di wípé àwọn èèyàn òsùn wọn ti dàrú mọ́ wọn lọ́wọ́ ó ti dọ̀ràn a yanjú àlámọ̀rí náà nítorí pé nínú àwọn tálámọ̀rí náà tó ń kó bá nínú jama'a nínú àwọn mùsùlùmí wọ́n jìyà kíní púpọ̀ wọ́n jìyà nǹkan púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá rí àwọn èèyàn tí wọ́n dárùn gbà sí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá rí àwọn èèyàn tí ṣòkòtò wọn tó fò sókè lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá rí àwọn èèyàn tí obìnrin wọn há àwọn obìnrin tí wọ́n ẹ̀há lọ́pọ̀lọpọ̀ gbà tán bá rí àwọn èèyàn tí ó ń pèpè wípé alìsúnnà làwọn wọn a máa sábà lẹ̀ wọn mọ́ àwọn ìjọ eléyìí tó ń da àgbáyé rú káàkiri nígbà míì rí ní àwọn Boko Haram ni ẹ nígbà míì rí wọn ní àwọn Al-Qaeda ni ẹ nígbà míì rí wọn láwọn Taliban ni ẹ nígbà míì rí wọn láwọn Maitasini àwọn ni ẹ nígbà míì rí láwọn ISIS ni ẹ ìgbà mìírí wọ́n ní àwọn fanatics nìyẹn nígbà mìírí wọ́n ní àwọn extremists nìyẹn nígbà wọ́n láwọn fundamentalists nìyẹn ọ̀rọ̀ fundamentalism extremism fanatism gbogbo orú àwọn nǹkan wọ̀nyí òun ni àwọn nǹkan tó máa fi ń ti sọ́dọ̀ ahlu sunnati wal jama'a pé àwọn alákatakítí àwọn tí wọ́n ń pa àwọn èèyàn káàkiri àgbáyé ẹ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí gan ló ládì sọ́kàn wípé alìsúnnà ní Boko Haram nítorí pé àwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan wọ̀nyí rèé ẹ̀rí irùngbọ̀n ní ẹnu wọn ẹ̀rí ṣòkòtò wọn yóò lókè kódà nígbà míì wọn kó àwọn obìnrin wọn sì ti tipátipá ha wọn lẹ́hàá ẹ dákun ta ní máa ń ṣerú àwọn nǹkan wọ̀nyí láwùjọ wa kò yí bá yí sí bó tilẹ̀ jẹ́ sí wípé ó kún nínú àwọn wọ̀nyí náà àwọn tí wọ́n dárùngbọ̀n sí tí wọ́n gírùngbọ̀n tó ń ti bẹ́ẹ̀ àwọn èèyàn ní sọ pé àwọn tí èsà àrùsù náà boko haram ni wọ́n torí pé kánrin boko haram ń bẹ tí wọ́n fárùngbọ̀n wọn nítorí kán lè bá rí iṣẹ́ ọwọ́ wọn ṣe torí wọ́n ti rí pé ìdáyọrùngbọ̀n sí àbí àwọn àmì kan ti di tí àwọn èèyàn ó fi máa fura sí àwọn so wọ́n wá mú àwọn àmì yẹn kúrò nítorí kí wọ́n lè bá lù papọ̀ máwọn èèyàn láwùjọ láti rí iṣẹ́ àwọn àbúrú wọn ṣe ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ jàmá àwọn wọ̀nyí rẹ̀ tẹba gbọ́n tí wọ́n ma lọ́gun tí wọ́n ma pariwo òun náà ni wípé àwọn fẹ́ gba ìjọba nítorí páwọn fẹ́ lo ṣẹ̀ríà abẹ́ẹ̀kọ́ ni ṣẹ̀ríà ni ṣẹ̀ríà ni ṣẹ̀ríà ni ìdọba olóòfin ṣẹ̀ríà kúfúrú government kúfúrú government kìní kan nǹkan tó ma pariwo ni ẹ̀ afẹ́ gbàjọba afẹ́ ṣẹ̀ríà ọ̀nà méjì ni wọ́n ma ń gbà ṣe láwọn alìfúwánù muslimun ilé tafẹ́ sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí a fẹ́ dáwọ́lé yìí ó lè gbà wá ní àsìkò tó pọ̀ nítorí pé nínú àwọn tí wọ́n aburú wọ́n ṣòro má jùlọ láwùjọ òun náà làwọn tí a fẹ́ mẹ́nu léyìí ni wọ́n wà nítorí pé wọ́n ní àwọn usulu kan àtàwọn mabadi'u kan àwọn ìpìlẹ̀ kan eléyìí tó jẹ́ sí wípé wọ́n fi ṣòro dámà wọ́n ní àwọn nǹkan wọ̀nyẹn kò yé báyìí sí tí wọ́n fi ṣòro dámà a fẹ́ wọnú ìjọba káwa náà kí a lọ gbégbá igbó nítorí pé tàbá débẹ̀ káì lọ ní ṣẹ̀ríà ó wà nínú àwọn nǹkan tí àwọn èèyàn tí wọn ò lẹ́sìn láwùjọ wa yìí tí wọ́n mọ́kín campaign against àwọn èèyàn kan ipò ní agenda pọ́fẹ́sì ṣẹ̀ríà àbẹ́ẹ̀kọ́ ni president muhammadu buhari kọlọba alikila kọba wa pẹ̀lú bàbá náà kọlọba alikila kí ó bá wa tọ́ bàbá náà sọ́nà kọlọba alikila kọba wa ṣe àmànà bàbá náà kọlọba alikila kọba wa fún bàbá náà ní àlàáfíà ọlọ́wọ́n bá mọ́sá ìbá kọ́ bàbá náà ma ṣe ọlọ́wọ́n mọ́sá ìbá wa tọ́ bàbá náà sọ́nà mọ́ alùsùnnàtì wal jama'a ń ṣe ni a máa ń sàdúwà fún olórí àwa ò kí ń ṣépèlé olórí bẹ́ẹ̀ ni àwa ò kí ń pariwo aburú olórí síta a ò gbà wípé a sọ wípé olórí ò ní aburú kankan a ò sì sọ pé gbogbo tí wọ́n ṣe òun náà ni tó dáa àrùn ojú ni kò ń ṣe àrùn inú ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú àdúwà ni òun náà ni nǹkan fi lè dá bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní bàbá yìí ti gbé àpótí ìdìgbò ṣùgbọ́n nǹkan tó máa ń campaign against bàbá yìí nǹkan tí wọ́n máa fi ń kó àwọn èèyàn kúrò lẹ́yìn bàbá yìí tí wọ́n máa fi ń pèpè kúrò lẹ́yìn bàbá yìí ni pé bàbá yìí fẹ́ islamize Nigeria ni ó fẹ́ sọ Nàìjíríà di ẹlẹ́sìn ìsìláàmù nìkan bàbá yìí fẹ́ lo òfin ṣẹ̀ríà tó débẹ̀ ni àbí mọ̀rọ̀kẹ́ bàbá náà ló ti débẹ̀ tán yìí tí bàbá ò ti ẹ̀rọ nípa ẹ̀ méjì wípọ̀ yẹ káwọn ló fi ṣẹ̀ríà ṣùgbọ́n wọ́n ti ṣe kíni o wọ́n ti fi eléyìí wọ́n ti fi sẹ́ bàbá ilégun ẹ̀yìn kanrin àsìkò rí nínú ẹ̀mí wọn wípé àwọn fẹ́ gba ọ̀nà democracy àìjákì government àìbẹ̀kọ́ ni ìjọba kan ń bẹ̀rí ní ilẹ̀ Zamfara tí ìjọba yìí sọ wípé òun gbìyànjú póun fẹ́ ṣẹ̀ríà nígbà yẹn àìbẹ̀kọ́ ni tó sì ṣe níwọ̀n bàbá gbára ẹsẹ ma eléyìí báyìí rèé kò ń ṣe lànà sálàfù ní ẹ àbẹ́ẹ̀kọ́ ni so kámẹ́jẹ kó takò làákàyè wa pé á tíkọ̀ wá gbìyànjú ní tíkọ̀ wá ṣe ìgbìyànjú kọ́ la níìdì tí kẹ bá ṣe pé kéèyàn ṣe nǹkan bó ṣe yẹ kó ṣe àwọn oníbídá náà ń gbìyànjú nínú ẹ̀sìn àmọ́ gbìyànjú wọn ìgbìyànjú tí ó sàǹfààní ni wa qadimna ila ma ṣùgbọ́n gbogbo ìgbìyànjú tí ó bá ti wà ní ìbámu sí ìlànà tànàbí sallallahu alaihi wasallam ìgbìyànjú tí ó wúlò fẹ́ni tí ó sì gbìyànjú yẹn ni wáwé ó clear ọ̀nà kan nìyẹn nínú ọ̀nà tí àwọn èèyàn fi ń gbìyànjú láti lọ gba ìjọba kò yíra yìí sí láti sọ tìjọba di ti olófin ṣàríà àwọn tí máa ń gba ọ̀nà yìí òun náà ni àwọn tí a fẹ́ sọ̀rọ̀ nípa wọn yìí kò yí báyìí sí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà táwọn al-Ikhwanul Muslimun tí wọ́n máa ń gbà láti wípé àwọn fẹ́ gba ìjọba nítorí pé àwọn fẹ́ lo ìjọba ẹ̀sìn òun náà ni kí wọ́n ní àwọn fẹ́ wó ìjọba yẹn ní ti pàtí kókù wọ́n fẹ́ tọ́pù gọ́ọ̀mẹ́ntì yẹn wọ́n fẹ́ da ojú ìjọba yẹn délẹ̀ ní ti pàtí pẹ̀lú pé gbogbo ń tọ́ bá gbà ní áfún agbọ́dọ̀ gba ìjọba yìí níṣẹ́ ọ̀nà tó wọ́n máa ń gbà láti fi mú àwọn ọ̀dọ́ àti àwọn èèyàn láwùjọ wa ọ̀nà méjì ni àwọn àfáàjẹ́ sàlàyé rẹ̀ máa sàlàyé inshallah láìpẹ́ yìí ṣùgbọ́n ọ̀nà méjì yẹn wọ́n kójọ papọ̀ sí abẹ́ nǹkan yọka péré òun náà ni pé báwo la ṣe fẹ́ lo òfin ọlọ́run ọba ṣẹ̀ríà ṣẹ̀ríà kò sẹ́ni tí wọ́n ta ìròrí fún pẹ̀lú orúkọ wípé báwo ni ṣẹ̀ríà ṣe fẹ́ jẹ́ tí ó mọ̀ dájọ́ tí kò ní gba ìròrí yìí tí kò ní ra lọ́wọ́ wọn nítorí wípé nǹkan tí wọ́n gbé dání yẹn tí wọ́n jẹ́ ń pariwo yẹn nǹkan dáadáa ní tí gbogbo mùsùlùmí jẹ́ kíni tó farama ta ni wọ́n sọ fún báyìí wípé àwa yìí ìgbìyànjú wa ni pé a fẹ́ dá ìjọba islam padà àdáwùlátùl islamiyya almanshuda ìjọba islam tó ti wó eléyìí tí gbogbo wa ń gbẹ̀ǹgbẹ̀ kó dìde padà kó dìde padà eléyìí tó pẹ́ àwọn ọ̀tá islam ló wó ìjọba yìí kò sẹ́ni náà tí wọ́n sọ fún wa wípé tí ó sọ wípé àwa ń gbìyànjú àti gbé gbogbo wa la mọ̀ wípé nínú ìntọ́ jẹ́ ìlọsíwájú fún wa àtóríire ni pé kí ìjọba ẹ̀sìn kó dìde òun náà ni gbogbo ayé ó sì fi gbádùn pátá àìbẹ́ẹ̀kọ́ ni naam ilé báyìí ni nǹkan tí wọ́n ma lọ́gun ilé ni nǹkan tí wọ́n ma pariwo ilé fi jẹ́ sí wípé yóò jẹ́ kí àwọn èèyàn gbàtàn jẹ́ pẹ̀lú ìpèpè wọn ọ̀nà méjì náà wọ́n ma ń lò lábẹ́ ilé ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé tẹ bá dé ọ̀dọ̀ àwọn àwọn èèyàn àwọn àwọn èèyàn lápapọ̀ tí wọ́n jẹ́ àwọn gbogbogbò nínú èèyàn ẹ jẹ́ kí wọ́n rí aburú ìjọba pẹ̀lú wípé ó yẹ kí ìjọba ṣe nǹkan báyìí fún yín kò ṣe fún yín ó yẹ kí ìjọba gbé nǹkan báyìí jìnà sí láburú kò gbé jìnà sí láburú àwọn ẹ̀tọ́ yín tíjọba fi ń dùn yín rèé àwọn ẹ̀tọ́ yín tíjọba fi ń dùn yín rèé torí pé wọ́n gbà wípé wọ́n mọ̀ wípé eléyẹn o ní àwọn eléyìí fẹ́ gbọ́ tí etí wọ́n fi nà sí ìtún ń pè wọ́n sí sí ẹjú wá rí pé irú ìjọba yìí rèé ọyẹkáwó àbíkọ̀ ọyẹkáwó wọn ni ah ọyẹkáwó ọya èso kìníkan ah oníkò ní dá fún ayẹ lórí burúkú ìkìníkan ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rèé tẹ bá máa ń ṣàkíyèsí ẹ̀rí pé kò sẹ́ni náà nínú ìlú tí máa ń sọ̀rọ̀ ìjọba dáadáa àwọn ìjọba ilé rí burúkú yẹn ẹ̀rí gbúrú ọ̀nà yìí à ẹbá dá amẹ́ríkà wọ́n ti jarú ọ̀nà láì ẹ̀rí oníkan àgbádùn náà àgbádùn omi kíní ẹ̀rí pé complain náà ní sáà ẹ̀rí bú wọn kíní kan wọ́n ti ti ṣe kíní wọ́n ti ti kówó yẹn jẹ wọ́n ti tó mọ́ sábà pààrà lórí ahọ́n wọn òun náà ni ìjọba sàbúrú báyìí lónìí ìjọba sàbúrú báyìí lọ́la ìjọba fi ẹ̀tọ́ wá torí kò sẹ́ni tí ó rí wípé òun lẹ́tọ̀ sí ìkẹ́kẹ́ wọ́n fi dùn sínú rù níbàjẹ́ àbí ìròrí yẹn òun wó fi pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sínú ìlànà yẹn tán bá dé ọ̀dọ̀ àwọn ẹni ẹ̀sà tó yẹ pé ẹ̀sìn ló múmú láyà tí wọn kí ni wọ́n fi pè wọ́n síbi ìlànà yẹn ó ní pé àà ẹwùjọba wà yìí wọ́n lófin ṣẹ̀ríà wọ́n ti mọ̀páwọn ilé yìí báyìí rẹ̀ àwọn ẹni ẹ̀sà nínú àwọn èèyàn ni àwọn tó yẹ́ sí pé kò sí nǹkankan tó kó àwọn lójú ju wípé bóòlẹ̀ sí ọlọ́run bó ṣe ga lọ so wọ́n wá fi ìròrí pé àwọn mójútẹ́sìn wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí nínú òfin ṣẹ̀ríà wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí ó wọ́n ní nǹkan tí wọ́n sọ fún wọn tó fi rá wọn yẹn tó fi rí wọn kó tán bá dé ọ̀dọ̀ àwọn tó yẹ pé ẹ̀sìn pàtàkì lẹ́ni wọn wọ́n mọ̀ tí wọ́n wí lọ́dọ̀ àwọn yẹn eléyìí ni nǹkan tí Abdullahi Saba al yahudi òun ni nǹkan tó lò láti fi wó ìjọba Usman radiyallahu anhu abdullahi bin sábà yahudi ó pe àwọn èèyàn rẹ̀ ó ní tẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn àwọ̀m tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ máa sọ fún wọn wípé àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí láwọn ẹ̀tọ́ síjọba fi ń dùn wọn tẹ́ bá dọ́dọ̀ àwọn ẹni ẹ̀sìn tẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ máa sọ wípé ó ní jama'atul ikhwani al-muslimin jama'atu hesh jama'atul ikhwani al-muslimin ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tó wú ní o ọ̀rọ̀ tó jẹ́ sí pé ọ́dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ọmọdé ò débi ẹ̀rù òun náà ni ẹ̀rù báwò nítorí pé àwọn jama'a tí a fẹ́ sọ̀rọ̀ nípa wọn yìí àwọn jama'a kan ni tó yẹ sí wípé wọ́n tawé tagbò káàkiri gbogbo àgbáńláyé àwọn jama'a kan ni tó yẹ sí pé wọ́n ní ètò gidigan ju bí a ṣe ń lérò lọ kódà àwọn jama'a yìí wọ́n ní ètò lórí wọ́n létò lórí èmi náà naam tí kò sí èméjì mẹ́ẹ̀ wọ́n ní ètò lórí ìwọ wọ́n dẹ̀ lótò lórí èmìnà wọ́n dẹ̀ ní ọ̀nà tán máa ń gbà wọlé sí ẹnìkọ̀ọ̀kan lára kò yíba nìsìn ẹni tó bá fẹ́ràn ayé wọ́n wọlé síra láti bí àwọn nǹkan yòyò yí so yíba nìsìn ẹni tó bá yẹ kó bá ní hamasa ó ní ìtara ìtara ìtara wọ́n wọlé sí lára láti bí hamasa ẹni tó bá yẹ pé ìfẹ́ sìn ló lágbára jù lẹ́mí rẹ̀ wà wọlé síra látara báyìí kò yé báyìí sí ẹni tó bá jẹ́ sí pé àìníkànṣe nínú ẹ̀sìn òun ló wù wà wọlé síra láti bá àìníkànṣe nínú ẹ̀sìn wallahi ní fi ṣeré wọ́n sọ fún ọ wípé irùngbọ̀n ò jámọ́ nǹkankan tán bá ti mọ̀ wípé lọ́dọ̀ rẹ̀ irùngbọ̀n ní kó nira bá ọ tó fi ní tẹ̀lé wa wá ló lè mọ́ fárùngbọ̀n náà láti fẹ́ràn islam lọ́wọ́ náà ni tó bá rí pé kí sókò tó lọ sókè ní múṣkílà tí ẹ wọ́n lábúbákìrì náà ṣe ìsbálù kò yíba ní sí àti pé àwọn ṣàfihìyà gan lọ́dọ̀ tí wọ́n gbà pé makruhu ní ìtumọ̀ rẹ̀ ní pé bẹ́yẹn sókò tó yẹn bá fò yọ gbàrádá bí ó bá fò kò lẹ́ṣẹ̀ lọ́dọ̀ àwọn ṣàfihìyà kò yíba ní sí torí kí wọ́n mọ̀ yí pé tí wọ́n fẹ́ tán bá rí pé ẹ̀há òun ló nira fún ọ wá ní ẹ̀há gẹ̀ sínú ẹ̀sìn àti pé ìyẹn gan rèé kò ní jẹ́ káwọn obìnrin wa kò ní jẹ́ kí wọ́n ní ìlọsíwájú láwùjọ pípé ìsìláàmù nídìí àwọn náà kò yẹ́ bá rí sí afẹ́nú wọn ẹni tí ó jẹ́ nurse afẹ́nú wọn ẹni tí ó jẹ́ doctor afẹ́nú wọn banker afẹ́nú engineer afẹ́nú wọn lawyer àwọn àbòjú yóò ní jẹ́ kan rí kìíní ìṣe àjẹ́sí pé yóò kó ìfàsẹ́yìn báyìí lọ síwájú Islam ìwọ náà bá gbọ́ etí rẹ̀ ọba náà orí mi gbọ́yé àṣẹ ń bọ̀ wá o gbogbo ọ̀nà tí wọ́n lè gbà wọlé síyàn lára ó pọ̀ gidi gan ìwọ́n ní wọ́n jẹ́ súfí wọ́n ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ìṣọ̀kan mùsùlùmí la ẹgbẹ́ tí wà ò ní kí a má bá súfí ṣe torí pé àwọn èpé mùsùlùmí yẹlẹyẹlẹ a sì gbọdọ̀ ṣọ̀kan náà ni ìwọ́n ní ẹwà o ṣí àlèmí o èmi a máa gbé àwọn ará alẹ́ ànẹ́bì èmi a máa gbé àwọn sàábì àwọn agánkọ́ máa bọ́ kò sí wàhálà ẹ̀wọ́n ní irọ́ àṣàárì lè ní o mọ̀ wà lórí àwọn àṣàírọ̀ ní o wọ́n ní kò sí kan tó burú bẹ́ẹ̀ ṣe bí káàmà fi làkáyè káàmà ti sáájú ẹ̀rí náà ni àwọn náà ń jerú ẹ̀ ìwọ́n ní ahmadi lè mi kọdíyání lè mi sí wàhálà tóra ti gbé ìlànà kakalẹ̀ tó jẹ́ sí wípé yóò kó gbogbo mùsùlùmí sí inú ẹ̀ ó sì ń bọ̀ wá o so eléyìí báyìí rí kò sí ń tó fẹ́ pera rẹ̀ o lè wá ìwọ ní yahudi ni ẹ kò sí wàhálà yahudi náà rà ebe kájọ gbà lú ni kálájíjọ gba ìlú kẹsì máa ní kó okùnfitárìn ìwọ́n ní tó èmi èyí ṣe yahudi èmi ṣe musulmi o kírísítẹ́nì lèmi o kírísítẹ́nì àyẹ̀mẹ́yẹ wọn nínú wa kò yí báyìí nìsí so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè máa yàyàn lẹ́nu ó dẹ̀ lè máa jọ bí eré lójúyàn kìí ṣe eré wallahi àwọn wọ̀nyí ni ó ah eléyìí báyìí ìlànà eléyìí ò dáa ìlànà eléyìí ò dáa ah ẹ̀ ẹ̀ ń tú àlùmọ̀ rèé ẹ̀ ń ṣe kí ní kan rẹ̀ ìtumọ̀ ní pé ẹfún kálukú lẹ̀ lórí tí ìlànà tó bá fẹ́ rìn kásákì lè ṣọ̀kan wọ́n ti gbàgbé wípé irú nǹkan tó kó bá àwọn Yahuda àti Nasara nìyẹn tọ́lọ̀ fi ní tahsabuhum jami'an wa qulubuhum shatta lèrí ànábì ó rò wípé ìkan náà ni wọ́n ni ó rò wípé wọ́n ṣọ̀kan ni ẹ̀mí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n àjọra wọn bẹ́ẹ̀ ṣe wọ́n yẹn eléyìí báyìí wọn kí ń pè ní ṣọ̀kan ìyapa tó lágbára ni torí pé kọ́kan ṣọ̀kan gẹ́gẹ́ ni ṣọ̀kan ara lè yapa torí pé ọlọ́run bá lékẹ́ láwò tí ẹ̀dá wa kárí bákan náà tẹ́lẹ̀ ń bẹnu wa dúdú ń bẹnu wa funfun oríṣiríṣi èdè la ní kúkúrú ń bẹnu wa gíga ń bẹnu wa àríwẹ̀kọ́ ni ọlọ́run ọ̀dá wa ní kásọ̀kan lára ṣùgbọ́n ọlọ́run ó sì rọrùn kọ́kàn wá sí kíni kọ́kàn wá ṣọ̀kan so àwọn eléyìí sọ wípé ẹgbìyànjú ẹ fi ìsọ ìyapa ọkàn lẹ̀ ẹjẹ́ gíní ẹgbìyànjú lórí ìṣọ̀kan ara kò yíba yìí sí naam àwọn Ikhwanul Muslimun now ẹjẹ́ kí n tún tẹ̀síwájú ní orí ọ̀nà yìí ṣe ó yé wípé ànábì sallallahu anábi ní iftaraqati yahud àwọn yahud tẹ́wọ́ yẹn àwọn jíù wọ́n pín ila ihda wa sab'ina firqa ọ̀nà 71 mọ́kànlé ní àádọ́rin òun wọ́n pín sí waftaraqati nasara ila ithnatayni wa sab'ina firqa gbàtàwọn nasara tún làwọn bá tó ní kílẹ̀ yìí ń ṣe ẹ̀yin Yahudi níbi ìyapa kí ló ṣubú tẹ̀yìn 71 péré 72 làwọn fẹ́ yapa sí ẹ ò tí pọ̀ tó ẹgbẹ́ ẹ̀sù kíyàn kò yé bá ní sí àwọn bá ní 72 ni anábìlá àwọn náà bá pín sí 72 wàtàtàtàríkù hadhihi al-umma ìgbà tíjọ anábì náà dé lẹ́yìn tí wọ́n tọ́nà bá àwọn náà ní kílẹ̀ Yahudi àti Nasara ń ṣe pòròpá ìgbádùn 71-72 ògbélé ìtẹ́ ń pín yìí ilé yìí ò tí tó nǹkankan wàsàtẹ̀tẹ̀ríkù hadhihi al-umma àwọ́ yapa ń tiwa àwópin ila thalathin wa sab'ina firqa ṣùgbọ́n 73 akẹ́yìndé gbẹ̀gbọ́n láwa anábì ní kulluha fin nar illa wahida ṣe nígbàtá anábì sọ pápẹ́ tánẹ́bí ń pín àwọn ni nìyẹn ni àbí ń ṣe wá lọ́kàn naam bákanáà sí ànábì sallallahu alaihi wasallam ń fẹ́ ká pín ni ló fi ń sọ wípé àwọn mùsùlùmí ó pín ni àbí kọ̀ fẹ́ ká pín ó fẹ́ ká mọ̀ wípé nǹkan ó o ẹwà bẹ́ẹ̀sì ó yóò ṣẹlẹ̀ ṣe ó dẹ̀ ti ṣẹlẹ̀ Ànábì ní kulluha fin-nar gbogbo àwọn táwí ìpátá ibo ni wọ́n lọ jẹ̀mọ́ gbogbo ilẹ̀ sàgbọ́ an-nar àyàfi kí ni jama na'am àyàfẹ́ yọkan ṣoṣo a jẹ́ pé tí a bá sọ pé mùsùlùmí pín lónìí kìí ṣe ọ̀rọ̀ kan tí ó jẹ́ tí kìí bá ti yí pé ọ̀rọ̀ kan tí Ànábì sallallahu alaihi wasallam tó ti fún wa nírò nípa rẹ̀ kó yóò ṣẹlẹ̀ ọ̀rọ̀ kan ni Ànábì sallallahu alaihi wasallam ti fún ni nǹkan yóò ṣẹlẹ̀ òun náà ló ṣẹlẹ̀ yìí tí ó ìnàm amúrún làbúdàmín ọ̀rọ̀ kan ní tí kò lè má ṣẹlẹ̀ yẹn níbẹ̀ tó yíba ní sí now tí ó bá wá di pé mùsùlùmí pé sí 73 yìí abùkátà ká mọ ẹyọ kan tí anábì sallallahu alaihi wasallam ní yọ́lá yẹn tá bá wọ́n bá jẹ́ ìjọ anù yẹn ká máa sàlàyé wọn fáwọn èèyàn pé má ṣe irú ìjọba o torí wípé kò sí lórí ìròyìn ẹyọ kan tánàbí sallallahu alaihi wasallam ní àwà má ṣe irú ìjọba yìí o má ṣe irú ìjọba o ẹjọ́ nathan 73 lànàbí sallallahu alaihi wasallam ní kìíní yóò pín sí ọm lẹ́nu àwọn olùmọ̀tá ní sallallahu alaihi wasallam gbà lérò ànẹ́bí ń sọ̀rọ̀ nípa bí a ó ṣe pé kèé ṣe pé ànábì sallallahu alaihi wasallam gbà lérò pé tabanekaka méjì méjì kan ní ju 73 lọ lò ànábì ń sọ nípa kathratu at-tafarruq pé pípọ̀ bá ṣe yàpá tó kò yí bá ní sí so tírú ẹ̀bá wá rí bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ sí máa gbéyẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan pé ni ẹ̀dà kò ṣe láì fi lè léyìí ni àbí tó yẹ ká Naam nítorí àsìkò wa ṣe rí nínú àwọn ẹgbẹ́ eléyìí tó wà nínú Islam pàápàá jùlọ lásìkò tí wá yìí àbí ní nǹkan bí ọgọ́rùn ọdún sẹ́yìn báyìí ní nǹkan bí kíni o ní nǹkan bí àádọ́rùn ọdún sẹ́yìn 90 years báyìí àádọ́rùn ọdún sẹ́yìn báyìí àbí tó tó bí ọgọ́rùn ọdún náà tí n bá tó fojú ẹgbẹ́ kejì tí mo fẹ́ sọ wú ó ní a ti ń bá fínra àwọn ẹgbẹ́ kan tó jẹ́ sí kí wọ́n fọ́n mùsùlùmí káyẹlẹ̀ rẹ̀ àwọn al-Ikhwanul Muslimun nínú àwọn ẹgbẹ́ yìí ni wọ́n ilé ti jẹ́ sí pé wọ́n káàkiri wọ́n fọ́n káàkiri àgbáyé púpọ̀ tí wọ́n bá ti wá dé lúkọ̀ kan wọ́n máa yí ó kọ padà nígbà míì ṣùgbọ́n àwọn náà ni kò yí báyìí sí àwọn náà ni ṣùgbọ́n tá bá wà nílùú yìí wọ́n lè máa jẹ orúkọ mi kódà ń gbà mí rẹ̀ wọ́n lè jẹ orúkọ márùn mẹ́fà méje tó ń kálukú ó sì máa jẹ orúkọ ọ̀tọ̀tọ̀ yìí ṣùgbọ́n gbogbo umbrella al-Ikhwanul Muslimuna ni wọ́n wà ní Nàìjíríà yìí èyàn fẹ́ lè máa rí ẹgbẹ́ kan tọ́ka sí pàtó tí wọ́n ń jẹ́ orúkọ yí pé àwa ni al-ikhwanul muslimun orúkọ ẹgbẹ́ wa nìyẹn ṣùgbọ́n gbogbo àwọn ẹgbẹ́ tó wà ní nàìjíríà yí pátá gbogbo pátápátá náà ni wọ́n máa ń ṣe fáàrí wípé ikhwanu láwọn láwọn tó jẹ́ ikhwanu wọn a eléyìí ọ̀rọ̀ tí kìí sọ̀rọ̀ tó pamọ́ ni púpọ̀ kódà dé wípé àwọn míì tíra ẹn tó jẹ́ olórí al-Ikhwan muslimun tó dá ẹgbẹ́ yìí sílẹ̀ òun wọ́n fi ń ṣe àkàr al-ma'thurat naam òun wọ́n fi ń ṣe àkàr tó bá dẹ̀ bímọ rẹ̀ orúkọ àwọn olórí ẹgbẹ́ wọn yìí ni wọ́n ma sọmọ kódà tó bá bímọ obìnrin ẹ ma rí tó ma sọmọ ní Maryam ẹ rí tó ma sọ ní Jamila ìgbà mí wọ́n papọ̀ wọ́n ni Maryam Jamila Maryam Jamila ìkan nínú àwọn obìnrin Ikhwan ní yẹ́bẹ̀ẹ́ ẹ́n àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹ̀yin ò ní fúramà ẹ̀yin ò ní fúramà so a kọlọ̀mọ̀bà kó sànú náà naam àwọn wọ̀nyí àwọn tó nítàn nínú ẹgbẹ́ wọn ni ṣùgbọ́n tí ò bá mọ ìdí tàbí sọrúkọ yìí wọ́n kàn rò pé wọ́n sọrúkọ yìí lásán ni kò ní pé ó ní ìtàn tí ó naam nínú wọn ni àwọn ìṣwánù musulmùn nínú àwọn ẹgbẹ́ tó jẹ́ sí pé in táwọn náà gbé dání torí ìṣwá ní táwọn gbé dání ni pé báwo làwọn ṣe fẹ́ ṣe ìkọ́mọ̀tù dáúlà in táwọn gbé dání nìyẹn pé báwo la ṣe fẹ́ gbé ìjọba ẹ̀sìn dìde padà tó ti wó àbẹ́ẹ̀kọ́ ni báwo la ń yọ kìí sójú ọ̀nà lọ́wọ́ bá àwọn náà pè ní kí ni o àwọn jama'atu tabligh jama'atu man jama'atu tabligh àwọn ìjọ tabligh ìjọ tabligh in táwọn gbé dání ni pé kí ni ìjọ tó fẹ́ máa pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá àbí ṣùgbọ́n tí ò ní nírinṣẹ́ ìjọ tó fẹ́ máa ṣe kápẹ́ntà tí ò ní ra ámà ìjọ tó fẹ́ máa ṣe kápẹ́ntà tí ò ní ra sọ́ọ̀ ìyẹn tó fẹ́ máa ṣe kápẹ́ntà tí ò nira bá kódà kò nira tá bẹ́ẹ̀ ò nira tá so ibà ní sí so a ṣùgbọ́n afẹ́ máa pàwọn ẹ̀sójú ọ̀nà Ọlọ́run Ọba wọ́n ti gbàgbé wípé ìpèpè sójú ọ̀nà Ọlọ́run Ọba ó ní ìdí kéèyàn ní irinṣẹ́ àwọn olùkùnkùn sójú ọ̀nà lọ́wọ́ alábàṣírọ̀tì lórí ìmọ̀ni ìmọ̀ni mo fi ń pèpè kéésà ìmọ̀kan ana wa mani tabani èmi àtàwọn tó bá tẹ̀lé mi ìlànà táàrin ní pé à ń pèpè lọ sí jọ̀nà lọ́ọ̀ba alábàṣírọ̀tì pẹ̀lú mà àwọn àjọ wọ̀nyí àwọn ni ó kó bíríkìlì àjọ kápẹ́ntà wẹ́dà nígbàtí a bá ti rí bí oṣù kan oṣù méjì àbíjọ́ kẹta gangan àwọn náà di sójú ọ̀nà ọlọ́ọ̀ba torí àwọn kẹ́límà kan àwọn gbólóhùn kan tó ti wí sí wọn lẹ́nu tó sì ti ń wí láwí tó wí wó sì máa wí èmi ọ̀wá mọ́ bó ṣe lè mọ́ mi títí kéwú tó o lè ṣe dáwà lọ́dọ̀ wà tó bá ní ìlànà tẹ̀blíg nítorí pé kéde pé islam náà fẹ́ pèpè sí ìlànà tẹ̀blíg náà fẹ́ pèpè sí tó tó bá pé islam náà fẹ́ pèpè sí ni kò nídìí kí n ṣẹ̀ṣẹ̀ lọ ìjáde tó dé ìdéye òǹkà kan kí n tó lè mọ́ ṣe dáwà nítorí pé kèé ṣe tẹ̀blíg kèé ṣe pé ìjáde mo fẹ́ pèpè sí tẹ̀ bá ṣe kíni islam ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn kèé ṣe pé islam fẹ́ pèpè sí ọ fẹ́ pèpè sí kíni ìlànà tẹ̀blígì ni ọgbọ́dọ̀ mọ bí a ṣe ń ṣe dáwà yẹn tóró ti ní àwọn gbólóhùn kan tó ọgbọ́dọ̀ mọ wí ó lékún ó sì dínkù àwẹ́wà mẹ́fà náà ni gbogbo ta bá sì wí pátá ta bá ṣe wá sí wákàtí mẹ́rin nínú mọ́sálásí in tá fi parí ẹ̀ ni pé ẹ̀ka lọ jáde gbogbo wá táwà tí tẹ̀blígì bá ṣe pátá ẹ mọ̀ wípé in tó fẹ́ pè yín lọ ní kíni o ìjáde náà ni ẹ máa ṣàkíyèsí tó bá jẹ́ pé rọ́ ni mọ́ ń pa àbẹ́ẹ̀kọ́ ni nínú àwọn ẹgbẹ́ tí ń bẹ nínú àwọn ẹgbẹ́ tó yẹ́ pé wọ́n ń pè àpèmára Islam òun náà làwọn Shia wà àbí ẹ̀kọ́ ni àwọn Shia àbí nínú àwọn jàmáà tọ́rẹ́pá wọn náà ń bẹnu táwọn náà fọ́n mùsùlùmí káyẹlẹyẹlẹ nínú àwọn ẹgbẹ́ tí ń bẹ tó sì ní ṣáúkà tó lágbára dáadáa pàápàá jùlọ nílẹ̀ Áfíríkà òun làwọn Súfí wà abẹ́ẹ̀kọ́ ni àwọn náà rẹ̀ àwọn náà lọ jàrá kò yé báyìí sí àwọn náà ṣe kí ni o wọ́n lọ jàrá ni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ṣẹwárí gbogbo tí mo wí kò sí kẹ̀kan nínú ẹ̀ ibi tí ìfíwánù wá lágbára dé ilé tàfẹ́ sọ̀rọ̀ ń parẹ̀ ni pé kò sí kẹ̀kan nínú àwọn ẹgbẹ́ ìtẹ́lẹ̀ wá ti inú wọn so àwọn gbà wípé gbogbo tó ọba ń ṣe pátá ó sì lè jẹ́ ìfíwánù náà kò yé báyìí sí ó lè jẹ́ ìkwáni ní gbogbo tó bá ń ṣe pàtà ó lè jẹ́ súfí lábẹ́ ìkwáni ó lè jẹ́ ṣírí lábẹ́ ìkwáni ó lè jẹ́ gbogbo tó bá wọ́ kó jẹ́ lábẹ́ ìkwáni náà jama'a yìí ìgbàwo ni wọ́n dá wọn kalẹ̀ kí n karọ́ra fi yẹn parí ẹ̀ ní alẹ́ ìká ká wá bẹ̀rẹ̀ rẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ ní ìjókòó tí ń bọ̀ kọ́lọ̀ ń kọ́sọ́wà ìgbà náà lọ a sọ̀rọ̀ nípa nash'atu jama'atul ikhwanul muslimin nash'atu jama'atul ikhwanul muslimin bí jama'atul ikhwanul muslimin jama'atul ikhwanul muslimin jari bí jama'atul ikhwanul muslimin bá ṣe dìde gan báwo ni a fẹ́ gbé wa rìn nínú tàn gbàwó gan ni àwọn ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ ẹni tó dá ẹgbẹ́ yìí sílẹ̀ ẹgbẹ́ ikhwanul muslimin yìí ẹni tó dá sílẹ̀ wọ́n ń pèrú kọrẹ̀ ní Banna hassanu albanna ẹni tá ń wí ó jẹ́ ọmọ egypt ọmọ ìlúbò jama'a ó jẹ́ ọmọ egypt ó dá kalẹ tá ń wí kalẹ̀ ní ọdún 1928 almeladi ọdún 1928 ní osu gregorian ti a Hmm? ọdún yìí ló dá ẹgbẹ́ alìkùwánù musulmùn 1928 1928 sí 2018 ọdún mélòó lọ́jọ́ yẹn tẹ́mà naam 90 years ní ẹ òní lẹ́ẹ̀kan pé àádọ́rùn kò yíra ní so 90 years ní ẹ tí wọ́n ti dá ẹgbẹ́ alìkùwánù musulmùn tó ti dálẹ̀ wọ́n dá ẹgbẹ́ ilẹ̀ nílùú Egypt wọ́n dá ilẹ̀ níbo nílùú Egypt ìgbà ni wọ́n dá ẹgbẹ́ ilẹ̀ òun ni nígbàtí Hassan al-Banna nígbàtọ́ jáde ní ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ tó ń pè ní madrasatul muallimin ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ in táwọn mọ́ ń pè báyìí ní NCE ó jáde ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ NCE ìgbà tó jáde ilé ẹ̀kọ́ yìí ní ọdún 1928 lọ jáde ilé ẹ̀kọ́ yìí ìgbà yẹn ni Hassanul Banna ló dá ẹgbẹ́ ilẹ̀ báwo ló ṣe dálẹ̀ ọ̀nà tí Hassanul Banna gbà láti dá ẹgbẹ́ ilẹ̀ ni pé Hassanul Banna a máa lọ sí àwọn àyè ìgbafẹ́ tí àwọn èèyàn ti ń mu tíì kò yẹ báyìí sí al-maqahi al-maqahi jam'u maqaha òun ni àyíbi tá ti mú qahwa tá ti mú tí àyíbi táwọn èèyàn ti ń gba fàájì tó ti máa mú tí Hassan Banna wa lọ sáwọn àyè yìí táwọn èèyàn máa ń kójọ ń bẹ́ẹ̀ tó máa bí assembly àwọn èèyàn tó ti kójọ tó máa mú tí tó máa ṣe fàájì yóò mọ̀ wá bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ ní bá sọ bí uslubin àmìyìn bí uslubin àmìyìn ní ọ̀nà tí ẹ na àfà bí uslubi náà àmìyè ní ìlànà ẹni tó kàn jẹ́ èèyàn lásán nínú ìlú ọ̀nà ilé ọmọ bàbá wọn sọ̀rọ̀ now àwọn ọ̀rọ̀ tí bá ń bá wọn sọ yìí yòsírùl hamas yóò máa wú yóò máa sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé yóò máa fi wú àwọn ìtara kalẹ̀ lára àwọn èèyàn tó jẹ́ pé ẹni tó bá ní hamasa lára yóò bẹ̀rẹ̀ sí máa hamasa rẹ̀ yóò máa react yóò máa yóò máa yóò máa jáde bákan náà yóò bẹ̀rẹ̀ sí máa taná sí feelings àwọn èèyàn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa ọ̀rọ̀ yóò tó ti mú tí tó ti ṣe fàájì yóò lọ síbẹ̀ yóò kàn bá wọn sọ yóò deliver speech yóò bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí yóò lápa lára àwọn èèyàn ó ń bá lọ títí fá débi wípé ó wá di lọ́jọ́ kan àwọn al'ummal àwọn al'ummal al-mihniyin àwọn oníṣẹ́ ọwọ́ lọ́jọ́ kan wọ́n fi wá lọ bá Hassan al-Banna àwọn oníṣẹ́ ọwọ́ kan wọ́n lọ bá Hassan al-Banna àwọn tó jẹ́ sí pé ìbẹ̀nù wọn àwọn tó ń ṣe window ìbẹ̀nù wọn àwọn tó jẹ́ carpenter wọ́n wá lọ bá Hassanul Banna lọ́jọ́ kan nígbà tí wọ́n rí pé ẹni yìí ń bá wọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ sì ń lapa lára àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa àwọn ẹ̀nà wá béèrè lọ́dọ̀ Hassan al-Banna wọ́n wá látọ̀dọ̀ Hassan al-Banna wípé kó dá jama'a kakalẹ̀ kó dá ẹgbẹ́ kakalẹ̀ eré tó yẹ kí yọ́ ma ṣiṣẹ́ fẹ́sìn ta'amalu min ajli din pé ọlọ́run bá bùn wọn lẹ́bùn kábáwọn èèyàn sọ̀rọ̀ kó nílà pa lára wọn kábáwọn èèyàn sọ̀rọ̀ kára wọn tají kò yẹ tí Hassan al-Banna yìí tí ó sì jẹ́ pé òun gẹ́gẹ́ lórí wọn tí ó pé ìwọ gẹ́gẹ́ ló jẹ́ olórí ẹgbẹ́ yìí àwọn wọ̀nyí mẹ́fà ni wọ́n tí mo ní lọ bá Hassan al-Banna yìí nígbà tí wọ́n rí bó ṣe máa ń bá wọn sọ̀rọ̀ láwọn àyè ìgbafẹ́ yìí mẹ́fà ni wọ́n Ismail Azu Ismail Azu ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní Fuhad Ibrahim fuhad ibrahim ẹlẹ́kẹta wọ́n pè ní hafiz abdulhamid ẹlẹ́kẹrin wọ́n pè ní abdulrahman hasbullah ẹlẹ́kẹta wọ́n pè ní zakiyu almaghribi ẹlẹ́karùn nìyẹn ẹlẹ́kẹfà wọ́n pè ní ahmed alhusari àwọn mẹ́fẹ́fà yìí ni wọ́n lọ bá hassan al-banna tó kọ́dá ẹgbẹ́ kan lẹ̀ gbogbo ọdún gbàtàkùn táwọn 1928 àwọn mẹ́fẹ́fà yìí òṣìṣẹ́ ọwọ́ ni wọ́n Hassan al-Banna gbà sí wọn lẹ́nu láti ṣe nǹkan tí wọ́n sọ yìí ṣùgbọ́n ó béèrè kì ní kàlọ́wọ́ wọn lọ́jọ́ náà lọ́hùn ó ní tẹ bá fẹ́ kí n dá ẹgbẹ́ yìí lẹ̀ ẹ ṣe bí yà fún mi ẹgẹ́ bí olórí tẹ ní kí n jẹ́ yẹn ni wípé ẹ gbé àdéhùn pẹ̀lú mi ẹgẹ́ bí ìrànṣẹ́ máa ń gbé àdéhùn lọ́dọ̀ olórí tí wọ́n máa ń ṣe bí yà pé a máa tẹ̀ láṣẹ rẹ à rẹ gbogbo tó bá sì dàríwá sí lámà lọ ẹ ṣe bí yà bákan náà rèé ẹ̀ẹ́dẹ̀ ní kàmálù tọ́à

risalatu ta'alim page 397 ibẹ̀ ni a ti rí ọ̀rọ̀ yìí wọ́n kọ fún mi pé àsìkò mi ti tó àmúrò pé ibi tí mo dúró sí yìí náà ó lámì sí ibá yìí sí inshallah ta'ala a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣẹ́rí gbogbo eléyìí ìtàn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ lásán ni eléyìí báyìí jẹ́ a ò tí sọ rárá nínú nǹkan tí a fi mọ àwọn wọ̀nyí àti àwọn aburú wọn láwùjọ so yíba nítí ṣùgbọ́n tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkankan a gbọ́dọ̀ mọ nǹkan tá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ nípa síwẹ́wẹ́ kò yíba nítí báwo ni nǹkan yìí ṣe bẹ̀rẹ̀ kí ló fà tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ so yíba nítí kí ni wọ́n gbé dání gẹ́gẹ́ kí ni wọ́n já mọ́ báwo ni wọ́n ṣe rí ilé ló fà àwọn ìpìlẹ̀ yìí aràn kan wípé pẹ̀lú àwọn eléyìí tí a fẹ́ gbìyànjú àti tàmálẹ̀ sí yìí yóò jẹ́ à ìlanilójú fún gbogbo ẹni yóò wù tọ́lọ̀wọ́ bá lè kẹ́lá bá fẹ́ kí ó nímọ̀ nípa àwọn ẹgbẹ́ tàǹkì ní alẹ́ ìwánù mùsùlùmí tó jẹ́ sí pé pẹ̀lú ògbọ́nà tọ́lọ̀wọ́ bá ní kéèyàn máa tábà àwa kó máa fi ọkàn bá àwọn tàǹsọ yìí lọ tó sì ń fọkàn sí dáadáa òun fúnra rẹ̀ náà ó láǹfààní láti ní ìmọ̀ tó kún rẹ́rẹ́ nípa àwọn ẹgbẹ́ yìí tí ẹni kankan ò nílè fi nǹkankan rú lójú pẹ̀lú gọ́lọ́hun sí ní inshallah karim ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí a ó ma mú wá nípa àwọn ẹgbẹ́ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ sí pé àwọn olórí àwọn ẹgbẹ́ yìí gangan ni wọ́n sọ nítorí nǹkan tó fà ní pé tabáníká ma mú wá ọ̀rọ̀ tí àwọn ọ̀tá àwọn ẹgbẹ́ yìí sọ in tó sọ ní pé a ah, kí wọn bá sọ tẹ́lẹ̀ ṣe bí àwọn ọ̀tá wọn ni ẹ̀ ń ka ọ̀rọ̀ nípa àwọn eléyìí nípa wọn kí ló dé tí ẹ̀ ṣe ka ọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ àwọn èèyàn yìí nípa wọn so inshallah pẹ̀lú gbọ́lọ́ọ̀bá ìdáhùn náà ni a fi pa wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ tá máa kà yóò máa jẹ́ tàbátífẹ́ fi kankan rinlẹ̀ nípa wọn yóò máa jẹ́ in tí àwọn olórí wọn ta'alim ta ni mo jama'a Hasan al eléyìí kò ní pé ìtàn pé in tí wọ́n kàn fi ń parọ́ mọ́ wọn ni ẹni tó dá ìjọ ilẹ̀ gangan òní ó sọ̀rọ̀ yìí so inshallah a dúró síbí ní alẹ́ yìí a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ tí ọlọ́run bá rí kẹ́lá kí ó sọ wà jùgbà náà lọ kọ́lọ̀n bá kó sì bá mú ọjọ́ dání ojú a ní ìmọ̀ ìfọ́síwẹ́wẹ́ nípa àwọn ìjọ nínú Islam àwọn almilal wa nihal àwọn ìlànà àtàwọn àwọn ìjọ tí ń bẹ nínú Islam ká ní ìmọ̀ ìfọ́síwẹ́wẹ́ nípa wọn kí a má bàa ṣe kí ni ká má bàa bọ́ sí ọwọ́ ọlọ́wọ́ kí a má bàa sìnrìn kí àwọn èèyàn wa náà sì má bàa sìnrìn ká lè tọ́ àwọn ẹ̀wà sọ́nà tí èèyàn bá fẹ́ ṣe nǹkan èèyàn máa ń wádìí tó bá fẹ́ ṣe dáadáa ní sì máa mọ̀ dájú ni kò yé bá ń sìn so ẹni tí ò bá mọ nǹkan so ibà ní sí yóò rò pé dáadáa nígbà míì yóò sì já burú ma lọ́wọ́ so ilé ìbáyìí kọlọ̀bà lè kẹ́lá kí ó tan ìmọ́lẹ̀ àsúnnà sí inú ọkàn ẹnìkọ̀kan wa kọlọ̀bà lè kẹ́lá kí ó tan ìmọ́lẹ̀ súnnà sí ojú ẹnìkọ̀kan wa kọlọ̀bà lè kẹ́lá kí ó sì àlékún ìmọ̀nà ẹnìkọ̀kan wa kó dẹ̀ fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà alaihi wa àwọn tí ọlọ́run bá lékẹ́ láwò tí ní kí súnnà yé tí wọ́n sì ń wo súnnà gẹ́gẹ́ bí a nǹkan burúkú nítorí àwọn a nǹkan tí àwọn èèyàn ti rò papọ̀ mọ́ lónìí tí ò sí lára súnnà tó jẹ́ kí àwọn èèyàn máa rí àwọn alùsúnnà gẹ́gẹ́ gẹ́gẹ́ bí àwọn alùsúnnà àwọn oníkankankan ti pátíkù kùtúláàsì bọ́ọ̀sà ìṣe ti wa ọ̀ráyé gbé àwọn bọ́ọ̀ bá ọpá bọ́ọ̀ bá ogun lẹ́sẹ̀ tó rí ẹlòmí orí alùsúnà báyìí yóò sì fẹ́ lè máa tọ̀ ara nítorí pé ó rí wípé àwọn alùsúnà náà ní máa ń bọ́m̀bù ìlú káàkiri àwọn alùsúnà ní máa ń dúyàn tí wọ́n mú yàn báyìí tí wọ́n sì ju ní ọ̀bẹ lọ́rùn wàlláhì mo mara ká máa bọ́m̀bù mọ́sálásí káàkiri àbí ká máa bọ́m̀bù chọ́ọ̀chì káàkiri àbí ká máa àbíkẹ́ aráàlù súnnà kan láyé kó mú ọ̀bẹ kọ́ mọ dúnyàn lọ́rùn wàláì kò sínú wà àrùsúnnà tẹ́kí wàláì mú pé àwọn ni ah, arhamun nas bin nas arhamun nas bin nas àwọn wọ́n fi ń láàánú àwọn èèyàn lójú jùlọ àrùsúnnà wal jama'a ni àwọn sì ni manhajú wọn dáa jùlọ nípa bá ṣe bájọba lù àwọn sì ni manhajú wọn àdẹ̀ kí ń kúò níbi ìlànà Nabi sallallahu alaihi wasallam ní ìgbà kankan kò yí báyìí sí níbi ọ̀rọ̀ wọn ni níbi ìròrí wọn ni àti níbi sí àwọn oríkèríkè ara wọn ni wọ́n ó rí wípé ìlànà tọ́lọ́ọ̀bá tà Nabi sallallahu alaihi wasallam òun ni àwọn ń pèpè sí làwọn sì rìn ṣùgbọ́n àwọn tó farajọ alùsúnà pọ̀ eléyìí tí in tó farajọ kókò ní kókò wù ẹ̀tí understand so kọlọ̀ bá kó sànú wa qultu ma sami'tu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi hmm, wọ́n sí lára wọn ò mo nínú àwọn ẹgbẹ́ tí ń bẹ tí wọ́n ṣe dáwà